fún ọ ọkọ tí ikún ọ lò ní gbọ́ ọ̀rẹ́ mi ń tọ́ bàgbà ó máa ká. ṣe o má ṣe pọ̀ lọ́rùn níjà o. má ṣe má ṣe o má ṣe o àbámọ̀ ló ń kẹ́yìn apọlọ́run níjà o. àbámọ̀ ní kẹ́yìn apọlọ́run lẹ́jọ́ má ṣe o má ṣe o má pọ̀ lọ́rùn lẹ́jọ́. ènìyàn ní kẹ́sì lóró ẹṣin oníkà. àbáwí ìgbọ́ tinú mi ni wọ́n ṣe é. ohun àgbárí lílẹ̀ ọmọdé. bí orí kura rí mi nípa ọ̀rọ̀ káyọ̀dé tó mú wa kọkọ àfẹ́sọ́nà ẹ̀ ni kò sọ́nà bẹ́ẹ̀ o kò sọ́nà bẹ́ẹ̀ èmi ni mo mọ ohun tí mo yìí. mami ẹ mọ káyọ̀dé èèyàn gidi ni káyọ̀dé ẹ wá fẹ́ gbọ́ ṣẹ́rí àtìpá tí mo ti ń rìn pé èèyàn ti ń mu ọkùnrin mi ò pàdé ọkùnrin bíi ti káyọ̀dé èmi náà dẹ̀ ń ṣọmọ tó lágbájá so kí ló dé máa sọ pé mi ò lè fẹ́ káyọ̀dé. Ah, ó ní nǹkan tí mo rí máa yẹ ṣé tí àgbàlagbà tó jókòó tó bá rí lọ́ọ̀kan báyìí ló kéré báyìí tọmọdé kan dìde dúró tó gun àkàbà kò lè rí èmi ni mo mọ ohun tí mo rí yìí tèmi dẹ̀ yé mi púpọ̀ ó lè fẹ́ o ìṣọkọ ẹ̀. màá fẹ́ káyọ̀dé ṣẹ́rí káyọ̀dé ẹni tí ọlọ́run yàn fún mi láti òde ọ̀run ni ìfẹ́ mi àti káyọ̀dé ó ti kọjá pé èèyàn kan máa sọ pé ẹ lè fẹ́ ní òṣẹ́ nílé fẹ́ káyọ̀dé òun ṣe ẹ mọ̀ èmi ni mo mọ̀ èmi ni mo ti tatijọ́ ń jáde so mo mọ orí èèyàn tó jẹ́ ẹ̀kọ́ni sọ pé kí n má fẹ́. èyí wọ́n sọ fún ẹ ṣùgbọ́n pé mi ni mo bí ẹ ilẹ̀ lè tilẹ̀ kò bu ẹ lẹ́yìn ẹsẹ̀ tó ti yẹ ṣé bí àdúrà kí wọn náà nọkọ kò ládé orí òun ni mò ń gbà tí ló yẹ kí n fi tayọ̀tayọ̀ gba káyọ̀dé wọlé ìpọ́nmọ́ mi kún dúpẹ́ ó ti mọ́ ọkọ̀ wálé amẹ́lẹ̀ yóò rí bẹ́ẹ̀. màmí màmí ṣẹ́rí yẹn o ọkọ tèmi ni torí mi ò ní reason tí tẹ́ fi sọ pé mi ò ní lè fẹ́ mo mọ̀ ọlọ́run náà dẹ̀ mọ̀ sí pé màá ní happy home pátá wàá sùn táwọn ọ̀rẹ́ mi ń ṣàrísítò tó ń ṣe gbogbo ẹ̀ tó ń káàkiri mi ò káàkiri o mi ò ṣe ṣìnà táyìn náà dẹ̀ mọ̀ so ẹni tí mo wá pàdé tí mo mú wá yìí ah ọkọ tèmi lélẹ́yìí o kò de sí òye kan tó lè yẹ. ìdí gangan tó o fi lè fẹ́ lóríta ẹ̀wọ̀n nílé o ń ṣàrìnso o ń ṣe yamayama o ò gbé pèsè tí o dá nígbà tákòkò wa tó láti ládé orí pé ẹ o fẹ́ ládé orí tèmi o o ní láti wá fi ara balẹ̀ kọ́lọ́hún yẹn ní tiẹ̀ fún ẹ ṣoré lè iṣẹ́ ní tiẹ̀ o kódà mo fẹ́ mo fẹ́ bèrè kankan lọ́wọ́ ẹ ṣọmọ pé káyọ̀dé yẹ kì í ṣọmọ kékeré àgbàlagbà ni bá a bá wo ṣàkún káyọ̀dé tá a gbójú dùkú lẹ́ta wò a rí pé àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ ẹgbẹ́ káyọ̀dé tó jẹ́ tí káyọ̀dé pẹ̀lú ọjọ́ jẹgbẹ́ àwọn ọmọ wọn ti wà ní secondary school tóun sì fẹ́ fi irun funfun wọn mọ nursery school kí ló dé gan-an tí òfin níyàwó àtijọ́ ìgbéyà kan ìfarúgbó ń ṣe àpọ̀n tóbi tó yà sàn. kò ń ṣàpọ̀n ọlọ́run ò pin dọ́gba ni ó ti má rírì. kí ló wà lé lọ́gbọ́n. mami kò wọ́ọ̀kì ni ṣé tíyàwó bá kọrin ṣe bí ìyàwó náà máa ń fẹ́ ẹ bóyá torí tèmi kan lọ́lọ́run ṣe ní kíyàwó yẹn lọ tóun ṣe ìyàwó tiẹ̀ kẹ́tùgbẹ́ òun bímọ fúnra wọn. so èmi lọ́lọ́run kọ́ ọlọ́run ti kọ́ pé èmi àti ẹ̀ báyìí àjọ máa gbé àjọ máa kú ni. Ah, ohun tí ò yẹ pọ̀ ju tó yẹ lọ ó ti fẹ́ yàwó rí ìyàwó lọ ṣé wò mọ̀ ìgbà irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn tí wọ́n níyàwó rí tíyàwó lọ tàbí yàwó kú mọ́ lórí wọ́n ṣòro láti fẹ́ yan láti wádìí wọn wò dáadáa kó tó fẹ́ wọn torí pé ò mọ ohun tó fa àwọn ìṣẹ̀lẹ̀ yẹn. Màámi. Ìlẹ́ pẹ́ fún mi. Ẹ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́. Ẹ ẹ wá ní ìnira lò. Àmì ọ̀kẹ́. Ẹ ní fi àìsàn jẹun ọmọ. Àwa náà fi rọrùn la máa fi tọ́jú yìí. Ìgbà tí mo rí ìpè yín, àyà mi kọ́kọ́ já torí ẹ̀ ń dédé pè mí bẹ́ẹ̀. Kódà, ó níbi tó yẹ kí n lọ, mo ní láti fi lè lẹ́kọ̀ọ́ kí wọ́n kó wá rí iye kí n yọjú sí i. Ṣé kò lè rí? Ẹ ò lè rí. Má bàa yé mi. Kò ṣe é, òkú àpò lè rí ọmọ akọ̀wọ̀ náà yìí aṣọ yìí ẹ ò yá mọ́ ẹ lára ṣe mo dúpẹ́ ìgbẹ̀ ní yẹ́nì yín ti nítorí mo ráyọ̀ yìí gbígbọ́ rẹ̀ tiẹ̀. kò sí kò sí àmọ́ mo kìlọ̀ kókó pé mo ń sọ fún ọmọ mi nǹkan báyìí ni mo fẹ́ kó báyìí ni mo fẹ́ ọmọ mi dèdè ńlá fọwọ́ kúkú ó ní eléyìí tí mo fẹ́ yẹn wọn ò ní bá mi jẹ èyí tí mi ò fẹ́ yẹn gangan gangan sì ń fẹ́fẹ́ ìyẹn ló ti fáyé ọ̀rọ̀ ọmọkùnrin tó mú wa káyọ̀dé tó lọ́kọ̀ àfẹ́sọ́nà ọ̀hún ó lè jẹ́ kó yé pé kò sọ́nà ń mi ò náwó sí kò ọmọ mi fẹ́ ká sí gbèrègbèdè ó takú gbèrègèdè olóhùn ò máa fẹ́. ṣé èmi tèmi ń sọ nǹkan kan yìí pé báyìí tèmi mọ ohun tí mò ń ṣe ni. èmi ni mo fi múra yọ mi ò lè filẹ̀ kókó lẹ́yìn ẹ̀sìn. ó dáa nígbà tí mo wá sọ títí títí yẹn mo wá rò pé kò ní. ọ̀rẹ́ tèèyàn bá ń bá rìn tí èlé tọrọ bá lè sọ ọ̀rẹ́ kì í ṣọ̀rẹ́ torí pé kí sòmìyà tó gbégbò èyí náà lè là ké sí ìwọ náà ni mo bẹ̀ mọ́ ọ̀rọ̀ rẹ tímọ́tímọ́ ìwọ náà ti bẹ̀ mọ́ mọlẹ òun tọmọkọmọ kò dẹ̀ yí ẹjọ́ ọmọ tó rẹ̀ sàn sí mi òun náà dẹ̀ ìwọ náà ni mo mọ kí ọ̀rẹ́ sí ọsàn tí ó yẹ ìyá yọ ó bá fọ̀rọ̀ sí mi mo wá ní mo wá rò títí pé kéèpì ẹ̀ kó o bá mi bá sọ̀rọ̀ níbi tí ó ti ń gbọ́ mi o fẹ́ káyọ̀dé ó lóòótọ́ ti dàgbà ó yẹ kó ti náà dé orí àmọ́ níbi tọ́jú orí ẹ̀gbẹ́dẹ́ yẹn tákòkò àti náà dé orí náà tó tó ó yẹ kó wá farabalẹ̀ mi ò fẹ́ kó ṣe léyà. ẹ ṣe mi ẹ lóòótọ́ èmi kúkú mọ̀ pé nǹkan tẹ̀yìn àgbà báyìí lè ṣe àwọn ọmọdé ká gun òpó ká nà ká báyìí a lè rí bẹ́ẹ̀ ó dá mi lójú pé ó ní ìdìtẹ̀bí sọ pé rárá o ẹ fẹ́ ọmọkùnrin ẹ kò wá sí wàhálà èmi náà wá máa bá sọ̀rọ̀ mo dẹ̀ fẹ́ ti dá yín lójú wípé ó máa gbọ́ sí mi lẹ́nu ẹ gbọ́ o ẹ ṣe ṣe ìwọ pípẹ́. ìwà fẹ́ kẹrù nǹkan kan ẹ fi ọkùnrin yìí bá lọ fẹ́jà rẹ̀ sì rárá gbọ́mọ tí mo fi tí mo ti gbọ́ mi ní bẹ́ẹ̀ kankan ní ti ẹ̀yàn ẹ̀yànjú ẹ̀ sórí ire ọkọ mi ó dà ọkọ mi jẹ́ kí n gbé sí ayọ̀ ọ̀fẹ́. ẹ̀ka sọ̀rọ̀ mi ẹ̀ ní ibẹ̀ ẹ̀ sanji. sanji yẹn wọ́n ti mẹ́yọ̀ kan bí. ẹ fún ẹ fún ilé. what's up there kí ló ń ṣẹlẹ̀ àmú tí ń pe nọ́mbà ẹ̀ for days ò gbé kọ́ mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ kí n mọ̀ náà. kí ló ń ṣe ẹ̀ náà wọ́n ó pè mí ní ìgbé kọ́ mi ọkọ̀ mọ̀ pé mo bí sí ní kí wàá ní ìlú stop mi. ó ah, ah. láìkí ni ó láìkí bí mo ṣe ń sọ̀rọ̀ báwo ṣe ń sọ̀rọ̀ báwo ṣe ń sọ̀rọ̀ báwo ṣe ń sọ̀rọ̀ náà dá mi lóhùn. ṣé mo bí mo wà ní ìlú tó máa wà tó tó tó tó ju wedding wa lọ tó ṣe ní dágbére fún mi bá mi sọ̀rọ̀ náà. arábìnrin kò kò tí ò fẹ́ wà lábàáyé fẹ́ wà lábàáyé. ṣé mo rí nǹkan tí mo lè jẹ ká. káyọ̀dé ọkàn wọlé after seven days ó béèrè pé ṣé o rí nǹkan tó lè jẹ. èyí pa nìyẹn. ṣé o fi ìpè owó mi ní any explanation because we were in the middle of discussion lálẹ́ wedding wa romantic one at that. You, you had a phone call o pick ẹ then o jáde lọ and that was all o wá dé sí o ń béèrè pé ṣé o lè rí nǹkan jẹ. ẹ ṣé o wrong ti máa ṣe ìdí bá bèrè jẹ ìwọ náà ti sọ tó gbé ẹsẹ seven days ẹ bí tiẹ kìkìkì wàá mo kàn déédéé dìde now something go prompt me i don sọ̀rọ̀ yes we were talking and it was okay but phone call yẹn dé ó dẹ̀ gbé mi dìde so something prompted me to go mi déédéé lọ àti ìdílé mi yá wèrè. But dẹ̀ ti dé so what's what's the big deal about it. Oh, they didn't lọ mo understand but at least only phone now. What? wàá pè or o text okay Only. Wow. this is the reason. Eh, but wọ́n mọ ọdún wọn ṣe lọ́hùn it could be so overwhelming till you know i call or text or do anything. really? yes. on my wedding night. oh my god it could be a meeting with people that i would not want to carry a phone. I believe this. I mean, disrespect now. It's not big deal about it. Disrespect mi ò deserve honeymoon mi ò deserve anything because mi ò tẹ́ understand gbogbo tó ń sọ. ó múra yọ ṣé honeymoon náà ni ẹ honeymoon ló ṣe bí okay you know what ṣé agbọ́dọ̀ máa follow um, uh, normal tẹ̀tẹ̀ body ṣe ni pé this is the normal this is the normal tẹ̀tẹ̀ kí wọ́n ṣe it doesn't have to be pé wọ́n ṣe after or immediately after the wedding you can do any time the real thing dey mọ̀ nìyẹn it could be any time see múra yọ múra yọ you know what you know what. I'm back. And I need to eat. So, uh, eh, mouth, my chair. It's like relaxes, deep matter. Everything will go back to me. Stress. Love is a crime, and just wanna be a victim. Here if I don't go me. Picasso, Picasso. packet from Mrs. Mario Flight at the Dynamic Logistics. Okay, let me take it. Sorry, can you send, please? Yeah, right? Yes, yes. Okay. Thank you. <laughs> Má sọ̀rọ̀, má sọ̀rọ̀. Torí tó bá tó sọ̀rọ̀ sí oríṣiríṣi lóṣù máa máa sọ̀rọ̀ sí oppress. Ó ti yé. Èmi ò lè rẹ́ ní kẹ́nìbọ̀dì oppress mi bí. John torí ọ̀rọ̀ owó frustration ti wà life mi ọ̀rẹ́ nígbà tí kò tiẹ̀ mọ́. Ọ̀rọ̀ ah, ah, owó tiẹ̀ àfi kọ́lọ̀ ń ṣàánú àwọn abáyà wọn tó ń ti mú. make stops ewu ni kọ́lọ̀ ń ṣàánú. wà á ní kọ́lọ̀ ń ṣàánú èmi láàrin yìí ṣé kí rúùtì mi wà nílé. má manage rúùtì. I don't like management o. bíbí fún ọ̀pọ̀n lẹ̀ kíkọ́ àánú pín eléyìí mọ́ra wa. ọtí tèmi bá rẹ̀ tó tẹ̀mí náà. ìrọ̀rùn àwọn dájú. kí ni kàmí oyún kò kò ló ń ṣe. òṣèlú ọlọ́run ló ti mi náà. Oh, auntie, um, delivery guy ló deliver package ní onílàtọ̀dọ̀ kọ́ yìí hey. Ẹ just look at that. I'm ń sọ̀rọ̀ ó ní ilé mu. me. Every phone that. Oh wow. Beautiful. Hey. Kí don't tún kù Today, tomorrow, and forever. Oh. <laughs> Love can be so sweet. Kọ̀ọ̀kan tó kù jáde. Jẹ́ ká o kù. Ó jẹ ọmọ ní ọmọ ọkọ lórí ọkọ. Omi àyọ̀ sunflower ọ̀kì ló tún bẹ̀. It smells nice. Ah, it's... Mm-hmm. Aww. Perfumes náà ni. Ah, perfume. Bẹ́ẹ̀ o. Ọ̀gá. Whoa. Wow. So beautiful. Whoa. Joe Champagne. Okay, that's for me. We are going to watch for us. For us. Yes. Passports. Yeah. Uh-uh. Passports for love. I'm obeying. I'm giving Kí ló ṣe lọ? Kí ni wàá pẹ́ celebrate? Àbí? Celebration báwo? Ah, ṣé wọ́n I'm sorry. Gbà kó wò Yeah, I'm sorry, ló wà mélòó fẹ́. Wọ́n business trip now, ah, just so so it was unannounced. Meanwhile, but tó dé ó ti bẹ̀ mí o. Títọ́nu tèmi náà àfi ìgbà tí mo tún ní gbogbo. Wọ́n ṣe náà. Business trip ló pé náà, pé kó bínú sí mi. Oh, oh. Kò Normally, you are key wọ́n ṣì wà ní honeymoon náà kọ́kọ́ ẹ ti travel kó gbé jayé kiri kó gbé lọ sí Maldives pípẹ́ ló ti máa ń play love but eh, eh, eh, ah, ti <laughs> ẹ kí n ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù gan. òsìgbà tí èmi nìkan náà máa yí lórí bẹ́ẹ̀lì sí. máa yí nínú ṣọ́ọ̀bù. àìsàn ò máa mú ṣàtìlẹ́yìn ọmọ ẹ̀sìn. Okay, let's have this. Yeah, we'll Ọmọ yìí dàgbọ́ fún yín pọ̀ pàbí. Ṣé mo lè gbà? Gbé e lù wá sí ìgbé. Ní ìmọ̀ pọ̀ pọ̀ wọn náà sì mẹ́yọ̀ kan dání. ó pọ̀ jù fún sọ́ọ̀rì kí ló dé ah, ah. kí ló ṣe é. pọ̀ jù fún sọ́ọ̀rì báwo. nothing kò sí nǹkan tó pọ̀ jù fún ìfẹ́. bá mi sọ fún un sọ fún un wọ́n tẹ wọ́n wọ́n láti bínú eh. wá wele. ọdọ́run. wọ́n ti ẹ̀ wọ́n pẹ́sẹ̀ mi lọ́kàn pẹ́sẹ̀ bàtà wá ń sùn. mo kíìpù ẹ̀ fún ni. Eh. Eh? so special package lórí ọ̀nà owó sí option. ọ̀rẹ́ sọ ọ̀rẹ́ sọ fún ọ̀rẹ́ gbọ́ ọ̀ṣọ́ máa ń ṣe kìí sí àti wọn ọkùnrin tó mọ̀ ni wọn lọkùnrin tó mọ̀ ni àwọn ọkùnrin tó pàgídí àti ṣe sọ́ọ̀rì wọn lè ṣe sọ́ọ̀rì. your guy is just a great crowd. ọlọ́run wọn lè ṣe sọ́ọ̀rì wọ́n wọ́n máa dà sá gidi. ṣèbọ́ ní kí a fi gbẹ lọlé. máa gbé lọ. bí kò ní kò gbé lọlé àjọ máa mú ní jàre kí ló ń ṣe é. wọ́n á lè wọ́n boyfriend rẹ̀ tí wọ́n yà á ṣe àyè. no ṣe kọ́ mo wà jàre mo wà pa. ẹ mú ní kí n rán ẹ létí ni o táìmù tá a sọ lánàá ẹ má yẹ táìmù o mo dúró dè o <laughs> mi fẹ́ Africa man time that time is our time. iṣẹ́ kó ra nǹkan tó máa fún báyìí lórí ẹ̀rọ tó bá kó máa kọ́ ìrìn àjò wàhálà kí ni owó bó ti sùn bó ti wà òkè àdìgbò sílẹ̀. ẹ mo ń dúró díẹ̀ mo wà níbi yóò kàn fi ẹbí ìdíyẹn ibẹ̀ mo wà náà ó ń dá mi dúró bọ̀bọ̀ yìí ó ń dá mi dúró. snowman. ẹ mo ń bọ̀ mo ń bọ̀ máa máa tẹ̀. hold on hold on please. snowman wait mo ní mẹ́sàgì fún ẹ ni torí gbàgbé èèyàn náà ni mi ọlọ́run ló pè mí èmi náà bẹ́ẹ̀ pè padà bàbá bí kí mo lu tí o. nísìnyí kí ló fẹ́ kí nìkan tó fẹ́ gangan kí ló fẹ́. sinmi man just calm down na ibi tá a fẹ́ gbó okùnrin sí mi okùnrin ti lálẹ́ wúńbẹ̀. nǹkan mo ń sọ ni pé sori lẹ́yìn ikú omi ni wọn aṣọ pẹ́pẹ́ lóhun ó tó tó wà mọ̀ tí so gbàgbé kí mo lu tí. so message mi fẹ́ pass fún ẹ tẹ́lẹ̀ mo ti ń lo mọ̀lẹ́kẹ́rẹ́ pè padà pé sinmi man come back here pass message ológun mi àti pé kí tó pass ní síje fẹ́ mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ pa kọ̀ńténà mi kan ó yé mi lọ́wọ́ láti ọjọ́ yìí so kọ̀ńténà ẹ mo ti bi àwọn èèyàn lọ́wọ́ ẹ̀. kí ló kọ́ mi pẹ̀lú kọ́ńténà kí ni tèmi pẹ̀lú kọ́ńténà ṣé wọ́n lọ sọ pé òun iṣẹ́ lápapà ni kí ni tèmi pẹ̀lú kọ́ńténà. máa yìí ó proud gan láyé lẹ́yìn rẹ tó bá tútù ayé wa tí bá ti ń pass message fún ẹ you will listen attentively gbogbo kò tí mo fẹ́ sọ ṣé tó ti gbé tó ti gbé pangolo yẹlò mọ́tò tó ń gbé ṣe pé kòlòkòlò orúkọ orúkọ dè láti ẹ̀ mọ́tò ẹ̀ airport yẹn ni kò lórúkọ bó ṣe wà ẹ́ o ti o ti disconnect mi kúrò ní spiritual realm wo o fẹ́ gbóyè kọ̀ èmi ti pass méjì ti tèmi nìyẹn o ti gbọ́ iṣu inú ẹ̀kú ni ìmúkúmu ní fọ́ọ̀mù ọ̀bọ. àlàáfíà fún ẹni tí mo bá sọ̀rọ̀ ó ti mọ̀mú kùmù àkọ́ tó bá sọ ẹ̀rọ bá mọ̀mú kùmù wèrè ti mọ̀mú kùmù ọmọ òsì. hello hello hello. Ah, ọmọ ọmọ mi lè kùlé lé e o. ee pàdí mi bọ́ọ̀kan ni wọ́n ti yọ fóònù mi wọ́n ti yọ fóònù mi wọ́n yẹ ń jà báyìí wọ́n ti yọ fóònù mi. báwo ni bàbá yẹn ti. wọ́n yẹ ń ga ó tọ́ báyìí ó fi ẹ̀rìn ṣe é tú ó ga ó lọ rí ó fi ẹ̀rìn wọ́n ti ṣe kinní yẹn fún ẹ. Ah. àyìn náà mo mọ̀ ń ṣe ọmọ òtẹ́ ọmọ tó lè mí náà ọmọ á. rárá tó yí abẹ́tẹ̀ yìí. àdìsí màá lè mi sọ̀rọ̀. báwo rẹ̀ sọ kó yẹ sun ẹkún mọ́ kó yẹ ronú mọ́ wọ́n ti sunkúnsunkún ṣé bójú ẹ̀ ṣe rí tẹ́lẹ̀ ni ojú ló ti ń kó wọnú yìí ẹ ṣó fẹ́ bá fáyín gẹ̀ẹ́ jẹ́ nítorí ọlọ́run tó bá ti torí irọ́ tìmí tó bẹ̀rẹ̀ sí sunkúnsunkún tójú bá bàjẹ́ ṣọkùnrin ní àárọ̀ ojú tó máa fi fẹ́ ẹ ni bó ṣe wà yẹn mo fọ́ ọ̀sẹ̀ débi ni o kò fẹ́ jáde ńlẹ̀ bá sọ̀rọ̀ náà. Hmm. ọmọ ọkọ máa ń yà mí lẹ́nu èèyàn méjìlélọ́ọ̀bù ara yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe wọléwọ̀de kò then all of a sudden oh, wá ń behave báyìí ọkọ i don't know why is it mi ṣe wá ń ṣe báyìí why ṣorí káyọ̀dé tèmi <laughs> kò ní jẹ́ díẹ̀ mi ah, kò lè try ẹ̀ ó máa ma ṣe mí bó ṣe wù ú ọlọ́pàá tiẹ̀ wò ó tó fún mi lélẹ̀ tẹ́mi deserve ni. mo ra ah. yọ bí sọ̀rọ̀ ọkọ ẹ̀ tó bá tún sọ̀rọ̀ pẹ̀ bí ìgbà tó ń ká kó má jẹ́ kó máa ronú nǹkan tá à ń bá a sọ kò tún ó sọ máa rántí pé ah ṣèbọ̀ kọ̀ọ̀kan nìwọ ni ẹ̀ṣẹ̀ bákan nìwọ wo o ti rí tiẹ̀ o ti rí tiẹ̀ ah, àwọn bí o ti mọ ọjọ́ ìgbà àti ó má gbá kámú ni bá sọ̀rọ̀ ní àní kó tún máa rán létí bọ́kọ ẹ ṣe rí wo ọ̀rẹ́ mi táyọ̀ kan bá ti torí ọkùnrin kan ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin báyìí ló máa rìn kọjá lórí grave rẹ̀ exactly that's true ṣé kí wọ́n bust bọ́bọ̀ yìí méjèèjì be able to wakey wakey darling oh, baby baby here you go big breakfast <laughs> Cheers. Just like that. Thank you. Yeah. Yeah. She was freshen up and really just taste it. Just taste it. There's the sugar and cocoa creamy enough. Thank you. Thank you. Bele. ee eh, wo sórí ọkọ ẹ yẹn áńgẹ́lì ni bẹ́ẹ̀ ni àwádẹ́ ti gbà pé áńgẹ́lì ẹ̀kọ̀ọ̀kan ló máa ń wá sáyé ẹyọ kọṣọ tó jàjà wá sáyé òun ni wọ́n ti náwó gan yìí ó ti wá bọ́ báyìí rotí ẹ eh, nǹkan tó wá fọ́nì jù ni pé ṣùwárọ̀ ọkọ ẹ̀yẹn náà àwọn náà lè ti máa wúrú wà báyìí ní first marriage wọn yes ó jẹ́ pé ìyà sí òun jẹ níyàwó tó ń kọ́ fẹ́ náà ló ń jẹ wọ́n ti wá lẹ́nu lẹ́sẹ̀ wọ́n sì so dáadáa bẹ̀ tó wá ń ṣe é sí òun ni wọ́n ń enjoy ah, so who knows rotimi tiẹ̀ náà ó sì lè change ó kọ́ lè wá jẹ́ wọ́tẹ́mi tó bá máa change ó lè má jẹ́ wọ́n ló máa enjoy ẹ̀ àdúrà tó máa máa gbà ní pé kọ́ ló ń ṣe dáadáa fún un So má ronú. ronú náà má tiẹ̀ wọ́rí ó mọ nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ mo mọ spec ẹ mo mọ bó ṣe fẹ́ wọn sí ọmọ mo trust ẹ now máa bẹ wẹlé tó tó máa máa jẹ tó máa wà òkè tó ní fún ẹ stress. Oh, spec ah, ah mo ní mo lọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. shopping nice love. don't want to ma fi calm nerves. wá ṣe kínní yìí kó fi pàrọ̀ ní rẹ. owó wo ma fi ń calm nerves hmm. <laughs> ẹ̀yìn. so ò lè sọ náà bó ṣe ń wò bẹ́ẹ̀ tó rọ́kùnrin. so trophy ò ṣe é sọ nóòsì lọ́dọ̀ ẹ. ayé mi o. Hmm? ó ti gé. ẹ jọ pé ẹ jọ pé látẹ̀kọ́ náà bóyá mo rí inú nǹkan tẹ̀ ń sọ inú mi ò kàn dùn ni sọwọ́dẹ̀ àti eléyìí pa ẹ̀ mo wá fi tún. oh my god. náà ń jẹ́ kí trọ́fì pa ẹ́. ó oh ní kúkú trọ́fì. Ah. ẹ ti fẹ́ ó kó drinks wa kò sí opener kò sí cup na what's wrong with you. ó bẹ̀rẹ̀ o. ṣé romance kí ni <laughs> so so oh, o bínú o ronú débi tó lè débi. no ó ṣe pé bóyá inú mi ò kùn dùn tẹ́lẹ̀ ẹ̀sìn mẹ́ta tí mo jọ fi nìsín. ṣáà. wọ́n now, wà. eyes. I am think. But bá ṣe bẹ̀rẹ̀ kọ́ nílé yẹn. It's health running through. I'm not doing right. kí ló sọ bó ṣe. bẹ́ẹ̀ ṣe breakfast. mo ń sùn lọ́wọ́ wájú mi o stop wọn nítorí o fẹ́ ṣe breakfast. mo fi ìpè fẹ́ mi sí lọ kí n múnú ẹ̀ dùn. inú wo ló ń dùn inú wo ló ń dùn jí láàárọ̀ kùtù kí ọkọ mi ló jí kí ọ má fọ mi kí ọ má ṣe ní tè kó má jẹun wọ́n gbé breakfast àti kí ọ má jẹun lórí bẹ́ẹ̀dì yìí romance fún mi ẹ̀ lánàá àwọn ẹni ń fò àwọn ẹni ràn ọ̀bùn ló jẹ́ bẹ́ẹ̀ ọ̀bùn ọ̀bùn yẹn ọ̀bùn yẹn kí n má fọ̀ọ́nù kí n má ṣe ọ̀hún kí n bẹ̀rẹ̀ sí jẹun kí n bẹ̀rẹ̀ sí jẹun àwọn tí àti bẹ̀rẹ̀ kí ló wá ṣe náà bá ṣé mo wọ́n ṣe yìí ọmọ kó bẹ́ẹ̀ tí kò wá ju ìdarí kó débi náà má ti bẹ́ẹ̀ láyé ọmọ o mo gbọ́ láti lójú mo ń gbọ́ bébí bébí ṣé mi ọjọ́ bébí mo pe láti ọ̀dún sọ́tún mi ọ. Bẹ́ẹ̀. ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ tó wá sí àbẹ́tẹ̀wá ṣe fàájì ẹ máa fojú pa wọ́n rẹ́ èmi tẹ́ ń rí yìí I am a senior lecturer ní yunifásitì bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ máa jẹ àǹfààní ọ̀pọ̀lọpọ̀ kan tí mi ò kó àwọn student mi ní class nítorí àwa on strike you understand I teach history ǹjẹ́ mọ̀ wípé. Amitabh Bachchan ẹ mọ Amitabh yes Amitabh tó wà nù fíìmù tó wà ní Bollywood ṣe mọ̀ pé ọmọ Iléṣà oh. yes ọ̀fẹ́ kí àwọn Oòduà mọ ọ̀pọ̀lọpọ̀ gift tí a ní ní ilẹ̀ Oòduà wọ́n fi ń ba ogbó ẹ̀jẹ̀ fún wa ṣe understand Jet Li òun ṣọmọ Yorùbá ṣùgbọ́n ìyá tó bí ọmọ Ifọ̀n bẹ́ẹ̀ ni. ìdè wa pè múlẹ̀. ẹ má bínú jàkṣà wa ń kọ́ ọmọ ìlú wa lòun. àti ìgúngún ibi tí wọ́n ti bí ìyẹn. ẹ mọ yún. àwọn tí mo mọ̀ dájú ni mò ń sọ ni mò ń sọ. amusa bashar. ọmọ iléṣà ni. ẹ bọ̀dá. lẹ́mi sí yòdè ló ló ló ló ló. ẹ ọ̀rẹ́ mi ó ṣe ó fi kí ó wọlé. ewé. How are you? How can I? How are you? How are you? How can I? Oh, I want to see you back there. Kí ni ṣe ìtàn fọwọ́jú wé? Ẹ lẹ́nu. Ṣé ẹ lẹ́nu tá ìsọ̀rọ̀ ni? Rárá o. Sórí ó wà lára reason tí màá fi wá ń ṣe fàájì mi because sórí mo ṣe rí ẹgbàrà mama feel ó padà immerse ó padà completely love you. wọ́n ti kọ́ instrument ẹ̀yin ni yóò. a ní ìwà wọn ń bá wí. ẹ̀kú ah, ló ń bí mi ẹ̀kú ló ń bí mi. wọ́n rí ojú mi. mo lọ́ọ̀fẹ́ kò dẹ̀ sí bí ó ṣe rí love does not lie hmm. mo ti yó fún ẹ. Hmm, dákúndẹ́kun ló ẹ pẹ̀lẹ́. <laughs> ọ̀rẹ́ mọ̀dọ̀ mú fẹ́ ẹ tí ò ní mọ́tò <laughs> àwọn sí àmọ́ àná máa ń fẹ́. mo ní mọ́tò. orí rẹ bù mí ọ̀rọ̀ fògànà bá ọ ni ṣé wọ́n pè ọ sọ̀rọ̀ àbọ̀rọ̀ hmm. ọ̀rọ̀ fògànà wá bá ọ. sórí rẹ yìí ni. èmi ní mọ́tò mo ní mọ́tò. Mm táyà ni ó kù tó a máa ń gbé sí. afẹ́rẹ́ kékeré ní mọ́tò gbẹ́mí sọ́wọ́ afẹ́ sọ́wọ́ lé ọ̀rẹ́ mi. ọtí tó ń mú bì ọkọjá three hundred yóò bí wọ́n ṣe mọ̀ ṣẹ́ wọn ni mo fẹ́ bí ẹni mu tí. Ah, ah. èèyàn ò kí ń rídíkù ọkùnrin lójú obìnrin kan bá. pinnu ẹ gbà dání. ẹ gbé e fún èmi gba kọ́ọ̀pù e e lọ́wọ́ kọ́sọ́mù. ẹni ọlọ́wọ́ lọ́wọ́ lọ́rọ̀ ẹnu ikú ló kọ́ máa bí ẹ sí. ọkùnrin ẹ̀ fún ọ. wo kí dada ṣẹ́kọ̀ mo gbé fún ẹ̀yìn ó dàbí ten commandment tí ọlọ́run gbé fún Mósè wo dada láti January December èmi ò tún wọ ibi mọ́ torí wọ́n ti fi àbùkù kàn mí in Jesus mighty name we pray. lecturer. ẹ̀sìn bí ọ̀pá rẹ̀ wọ̀ mí dífídẹ́ǹdì ẹ̀mí ọ̀rẹ́ sẹ́wọ̀n nìyí yìí ní ìbẹ̀nísùlá yín. kind of rubbish? What kind of rubbish is this now? Wọ́n ti ẹ̀ ṣáájú mi díẹ̀. Báwo màá ló fẹ́ fọwọ́ gbé àbí màá lọ fọwọ́ díẹ̀ nínú pé kí kí àyà lẹ̀ tó ló bì. Mo pé mo lóyún náà. Wòó pẹ̀lú oorun ayé tí ọ̀rọ̀ kó máa lóyún rí. I do not agree with you. I do not agree with you in any way. Wàá mọ̀ pé o you can control it for the day before now o de ko ko mo hate you like yín hmm, kí o máa bẹ̀rẹ̀ o máa tó o máa date mi wà lọ ta ló tẹ̀. I mean so it's so so ni o gbọ́ rí ọ̀rọ̀ àbẹ̀ lórí tẹlifíwù àwọn tó wá bẹ́ẹ̀ ni. ìmọ̀ ọmọ ṣe má bí Káyọ̀dé má bínú náà. àṣé. but eh, gbogbo yẹn náà ló mọ ọ̀rọ̀ yín bó ṣe rí so ó yẹ kí bàbá yẹn máa ah, kó tó bá fẹ́ gbégbá kó bẹ́ẹ̀ gbé tó bá fẹ́ gbàwó kó bẹ́ẹ̀ gbé ó ṣàmọ̀ pé o ṣẹ̀ṣẹ̀ lóyún ni ṣó fẹ́ lùzọ̀ ọmọ ẹ̀. <laughs> This guy does not even care about me not talk of ọmọ ẹ̀ like ó dàbí pé ọkùnrin èmi entirely ni mo bọ̀ yìí hm. kí ni mo sọ fún pé mo lóyún sí this guy changed drastically hm? tí mo bá sọ pé ẹ eh, babe ṣòwò à ń lé mo fẹ́ wá sọ́dọ̀ wa ní òun ò sí lé ok tó bá ń bọ̀ gba ọ̀dọ̀ mi ó rẹ̀ mí you know there are times that I've been pregnant early stage ó ní ẹ eh, ṣé òun ni doctor ni tó bá rẹ̀ mí kémi lọ sọ́dọ̀ doctor so me I've been worried I've been thinking like I'm literally down. Hmm. Eh? ó sì wà ẹ́ lì ẹ mọ̀ pé mi ò ní tàn ẹ́ sórí oyún yìí ó bẹ́tà kó lọ ṣẹ o ẹ ó bẹ́tà kó ṣẹ kó lọ ṣẹ yìí yẹ́sì. ọtí mélòó ní sùúrù ní sórí bíbẹ́ kọ́ ló wò fún ọ torí wípé bóyá ẹ ó ṣe bá kan nísìnyí omi ìgbọ́n mo máa ṣe bẹ́ẹ̀ títí láyé. look you are just oh, ní sùúrù ó sì máa come to terms with the fact that he is now going to be fine that one ní eh, sùúrùbẹ orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ eh? ṣòrí èmi gangan mo mọ̀ wípé oyún ṣíṣẹ́ ẹ̀ṣẹ̀ ní sọ́lọ́wọ́n bá fi rà wọ́n ní forty years I don't want to take chances I'm telling you wọ́n mi ò fẹ́ di single mother o ẹni tí mo ṣẹ̀ṣẹ̀ lóyún fún tí mo gbẹ́nu lé first trimester and it's acting up like this tí kò bá wá come around in future nǹkan ṣé màá dá gbóyún màá tún dá tọmọ me i'm actually very scared because tó bá mi bó ṣe ń ṣe àbí ẹni wípé stranger ni ó ń ṣe bíi pé one night stand ni mo fi lóyún this is the guy that we've been dated for almost four years tí mo dé tí mo gòkè tí má ti end up pẹ̀lú bọ̀bọ̀ yìí náà it won't be a bad idea he's a great guy nice guy For boy, he change left nínú àbí pé kò fẹ́ fi etí gbọ́ ọ̀rọ̀ wí. tọ́rọ̀ tí mi ti sọ fún ẹ ní bá bẹ́tà kò ṣe. lọ ṣẹ́yìn. ok wò mí ṣé mo jẹun tó lóyún but àti olóyún ọ̀ àti ìgbà tí mo ti lóyún yìí mi ò ń ṣe anything nínú ilé o orí bẹ́ẹ̀dì báyìí báwo ni màá jí mi ni maybe your breakfast is ready ìgbálẹ̀ báyìí mi ò ń débẹ̀ o ṣé fẹ́ pọ́ mọ́ mi ni ṣé fẹ́ pọ́ mọ́ mi ni mi ò ń débẹ̀ o. ọbọ̀ tí mo ilé ìjòkó tó yẹ mo láìpẹ́ owó ilé ìjòkó sílé. gbogbo ọkùnrin ìlú rí bí ọkọ tí bẹ́ẹ̀ ni wo nínú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó wà ń ta ọkọ tiẹ̀ ó yàtọ̀. ṣé tẹ̀ rí tọkọ ẹ̀yẹ ó tún dá yàtọ̀ nínú ọkùnrin jìbìtì torí náà nǹkan má jẹ́ ká wíṣì pé ká yẹ ìlú lọ ó máa dìgbò so àwọn tó kù àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹn àwọn ló kù nílẹ̀ fáwa láti mú ìwọ ló mọ bí tó ti yan tiẹ̀ àwọn dẹ̀ ti gba kámú so kò ní choice ju fóun náà gba kámú pẹ̀lú nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ kámú ló máa gbà á tú ẹni tó gba kámú. Oh. o ò lè ríru ọkọ owó ráyàn gba kámú yìí tó o ní. wọ́n sì wà ah. ọkùnrin ní tọkọ mi sí wọ́n sì pọ̀ akọ̀ ní sùúrù ni. Ah. ó ní àwọn movement kan tí mi má tàn ọ̀rẹ́ ẹ má tàn ọ̀rẹ́ ẹ ní sùúrù jọjú kéde tó bá fífítì ìbèrè ló fẹ́ máa mú. ti fẹ́ ti fẹ́ ti fẹ́ ṣe ń pariwo náà ògbóhùn mi. bèrè nǹkan táwọn ọ̀rẹ́ mi fẹ́. kí jẹ́ oh, um, let me get um, trophies. Oh. Chill that great ṣé o mọ condition tó wà ní. wọ́n máa ma bọ̀ ọ́ mi ò ní kó ṣe jáde trophy ah, sí torí trophy òun lèmi máa fi ń calm down. máa fi ń chill mm-hmm. and right now I'm stressed up like I'm oh. worked up. Oh. Méjì. Ah. Ọjọ́ soft drink ni kò fẹ́ mi àrídáwọ̀. Ó bá pretend mú wíṣkì wá mo tó tọrọ ni mo mọ. ẹ̀tọ́ ìsọ́sọ́ tí mo bí àmọ́ra wa àkọ́ra wa. ìsọ́sọ́ tí ẹ̀dá náà ti. ó sì ti èmi mọ̀ mọ̀ mọ̀ tọ́nà ló ti ṣe. ó pọ̀ nǹkan ni mo. ṣe ẹ́ mo ń ṣomi tí aláboyún bá ti ń ṣe báyìí ó lè jẹ́ kọ́dọ̀ àti bímọ wọn ti ṣe ọjọ́ òun ní ìdíje ẹ̀. ṣé dèjì ẹ ti súnmọ́ ní sọ́rọ́. Ah, ah, eh, ṣó ti pọ́kọ́ ẹ. èmi náà mo ti ń pe ojú two hours kò gbé kọ́. ẹ bóyá o bísí bóyá o lè ràn mí tì. dájọ́ bí táwọn èèyàn. yóò dé bísí o. pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ẹ eh, jẹ́ ká máa lọ sọ sípítù àbí. ẹ jẹ́ àlọ́ sọ sípítù àdé text wọn pé àwa ti gbé ẹ lọ sọ́sìpítù kan wá bá wa. àbí mo ti ṣẹ̀yìn ọ̀ọ̀. rọra yọ rọra ní sùúrù ní sùúrù rọra rọ ó sọ fún mi bíi ti báwo ṣe máa bá mi jẹ ṣe máa bá mi jẹ. ti dárí di àti ẹ tí mò ń kọ́kọ́ ṣe bọ̀. bẹ́ẹ̀ mo plan yẹn fúnra I don't get. No, you don't plan I'm nǹkan tó ń sọ òye mi. Kí ni gift for mi ò ń gbé ìbọn wá? Eh. Ẹ ẹ́ kí ló Mr. Kayode the loving caring nice guy omi ìgbéhùn kí èèwà ni ń parọ́ mi o. Ah! Ah! Oh! Oh! <laughs> ní sùúrù gbogbo àwọn gift gbogbo àwọn eh! love tẹjọ máa ń pè yẹn náà ó ṣe ń pè wá ni. mi ò ṣe fún ọ ah! gbọ́dọ̀ eléyìí ọ̀rẹ́ mi náà so ó ní pé òun suffer and smile. Eh? you been suffering and smiling all along wọn máa ask for abẹ́ everything right. no no tẹ jẹ́ kẹ́mi bílẹ̀ tó ń dùn mí ṣé òun jà láti sọ fún mi sí pé bí bọ́sì mi tèmi bó ṣe ń sínwín bẹ́ẹ̀ náà ni ọkọ tiẹ̀ káyọ̀dé ń ṣe èrò. Ah, ọ̀rẹ́ ilé mi ìta ń parẹ́ ó lòun pàjẹ́ òun ṣìyà ní ọkọ òun á ti fún àbí ẹgbẹ́ bìkì wà òkè èmi ìmọ̀ nítorí tó fi ń ṣe òun èrè wọ́n nítorí ìsọ̀kan tó ń sọ ń sìn ẹ́ torí pé ọkọ ṣe bí àwọn arúgbó tó ti fẹ́ kú ikú kọ́ ló fẹ́ lọ kú ọmọ ló fẹ́ lọ bí. so ọmọ ló fẹ́ lọ bí èwo kí ló dé kò sí nǹkan kan lára rẹ̀ kódà ọmọ ẹ ti fẹ́ dé ok ṣé ní gbogbo nǹkan tó ṣe ó máa jẹ ìyá ṣùgbọ́n jà ní bá káàdì ẹ̀yẹ mú pápákọ̀ tó máa lọ ṣe bá yẹrẹrẹ ìgbà tó máa gbé ẹ ń. báwo fún ọ ọkọ tí ikú ń lò ní gbọ́ àbámọ̀ àbámọ̀ àbámọ̀ àbámọ̀ ló ń gẹ̀yà ṣe bí. ọ̀rẹ́ mi ń lò ń tọ́pọ̀ gbìyà ó máa kà á. Remember, say, ojú ọ̀run. ṣe má ṣe má ṣe má ṣe pa ọlọ́run níjà o. ta ni ẹ̀ṣẹ̀ tí mo ṣe mi mo mọ̀ pé èèyàn ọkùnrin máa ń ní níta máa ń gbọ́rọ̀ sí bíbí tóbìnrin mi ò dẹ̀ wá ní mọ̀ bóyá mo ti ṣẹ̀ ẹ́ kí má máa jìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí kọ́ mi ní ẹ̀ máa bẹ̀ẹ̀ kò sí bí yẹn ṣe rí máa bẹ̀ ẹ́. ó kọ́ mi ní ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin ọkùnrin ẹ máa ń ní nǹkan sínú kò rí bíi tàwọn obìnrin kó tó bá ní ọ̀nà tí mo ti gbà ṣe sọ fún mi. Fúròdù wọ́n mo bá sọ̀rọ̀. Àṣé bí tí mi dì pé ò gbọ́rọ̀ lórí apá tó ń sọ sí kò wọlé síbẹ̀ àbí tó ní láti fọ́ ọkàn mi. What is that? Now tell me, ta ló ní problem mi láti? Ta ló ní problem ní mi àti ẹ tó ń sọ pé what is my problem? okay what is your problem. ọ̀rẹ́ ò yé mi for thirteen good years a kò máa ṣe mí bó ṣe wù ẹ́ ni tí n bá gbélé mi mọ̀ gbé kí mo ti kí n dáná fún ẹ gan wà ní kò dùn ifun bẹ́ẹ̀ tàjọ ń sùn sí òní fọwọ́ kàn mí irú ọkùnrin wo ni tiẹ̀. Did you just did you did you did you just call me? Yes. Èmi á wọ́n tún ní kọ̀ọ̀kan the next time tí wọ́n máa tí wọ́n máa dì pẹ̀lú ẹ̀ ibi èpè pẹ̀ sí tẹ́lẹ̀ ìgbà. Yes. Yeah. Oh, it's okay. Come. It's enough. Sit. Daddy, hmm? who is stronger between a man and a woman? Ọkùnrin ló lágbára jù. just bí ọlọ́run ṣe dá ọkùnrin ara wọn you to bẹ̀rẹ̀ lọ so alágbà lọkùnrin. wọ́n kọ́ wa ní biology class wípé ọkùnrin lè gungun ju obìnrin lọ. bẹ́ẹ̀ bọ́lá ṣe dá ọkùnrin egungun tó wà lára ọkùnrin ó pọ̀ ju tobìnrin lọ ó dẹ̀ ó dẹ̀ ó nípọn ju tobìnrin lọ dáadáa. bọ́ kí ló máa ń fàjà láàrin ọkùnrin àtobìnrin nígbà tí ọkùnrin yẹn mọ̀ pé òun lè gungun ju obìnrin yẹn lọ ṣebí ó kọ̀ yẹ kó ní ṣe báyìí ṣe báyìí kí obìnrin yẹn dẹ̀ gbọ́ràn sí lẹ́nu. ẹ obìnrin níwà tó lórí kunkun wọ́n lè béèrè question lọ́wọ́ ẹ̀ pé báyìí ni kò ṣe kó ní òun bẹ́ẹ̀ kan ọ̀nà tó fẹ́ gbé tó ń gbà lélẹ̀ yìí o ẹnu máa ń ní ìkùnsínú oríṣiríṣi akọ́sọ́ kó ṣe báyìí kò ní gbọ́ ó lè sọ pé bó ṣe fẹ́ nìyẹn tó bá ti níjà tó ti ní kùnsínú lára wọn ó lè fàjà mo pé ẹnu obìnrin dẹ̀ máa ń mú gbà mí ibi tí wọ́n lè fọwọ́ kàn wọ́n á sọ pé àwọn lè débẹ̀ á máa bọ́kùnrin fagídí sọ ọkùnrin máa nà nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. kí wàá lobìnrin lè ṣe tí ọkùnrin ò ní fi máa nù torí tèmi náà bá dàgbà kí bá lè mọ irú ìwà tí mo máa hù sí ọkọ mi tí ò ní fi máa nà mí tí ò dẹ̀ ní affect àwọn ọmọ mi bó ṣe ń affect mi. I've never been happy since I was born. sórí bó ṣe ń ṣe tó ń ṣojú bí ojú bí ológbò yẹn tí bá rí omijé kan tó bá drop he will suck it back now get out. get out get out ṣe ìdájọ́ kan ní gbogbo strategic question tó ṣe fún mi ó wà diplomatic ọ̀dẹ̀ idiot ó dẹ̀ mú mi rẹ̀ dánú ó sọ ó sọ gẹ̀rẹ́ sọ̀bọ̀. ọ̀rẹ́ mi ń tọ́ bàgbà ó máa kà á. ta lélẹ̀ tó múra bí anéka níjà ẹ̀ kí ló ń ṣe bí kí ló búra sí community ẹ̀. ọ̀rọ̀ ti gba ẹ̀rí àti bridal. ok very good mímú kí ni tí ó ràn wá nìyẹn. ó ti pín àṣeyáwó lé mẹ́ta. Okay. Any ẹ ní àlejò láti ọ̀dọ̀ madam mama ìdó yẹn ọmọ yẹn ti gbèdé. See gbogbo ẹ ti ṣe kínní yẹn mo máa lọ so go ṣùgbọ́n má kò wí fún mi kò máa lọ. Èmi ń sọ̀rọ̀ lórí kí n fẹ́ fẹ́ fẹ́. náà ni ìjọba àpapọ̀ ìjọba òfin ọlọ́run ṣubú fún mi ọdún márùn-ún ìyá mi ń bọ̀ gbogbo atakẹ́ta láàárọ̀ ṣùgbọ́n èyí lọ́dọ̀ pé wá fún mi ní ọ̀rọ̀ náà láàárọ̀ ṣùgbọ́n ṣé ìwé gbọ̀ngàn bọ̀ ni wọ́n start tí wọ́n kọjá ní ilé ayé mi ọmọ mi wá ìwà environment zone ìyá máa ń gbà ọmọ mi kúrò lónà ọmọ mi dín pé gbogbo ń ta wọn ilé ìjà ni màá gbé ń ta wọn nítorí ẹ ẹsẹ mi bẹ ti lẹ́yìn mo ti tí a ti alábàárẹ rẹ pé kíní kan mo tí a ṣe pé mo ní kó ti méjì mo ló gbé lọ pé mo lóyún méjì pé ìgbẹ́ tó bá kọ ọlọ́run mi ti ń bá mo jáde mo lè ka mo lè lè kọ so kò kò sórí tọrọ tèmi ni mo di agbo ṣùgbọ́n mo bá ti wá sọ fún ẹgbà ṣé ó máa lọ sùn báyìí. Ah, oh no tí bàjẹ́ mọ ọmọ ọkọ máa mọ náà ọmọ náà nà mo ká kéwì so mọ ọmọ náà fún òjò rárá kéwì wọn kò jìbẹ sùn. àdá ìbọn ọwọ́ fagilé. Ivan. Okay, okay. Ah, no. Ah. Mi ò mọ kọ̀rọ̀ sí ẹlẹ́nu. Bí a kọ̀rọ̀ sí ẹlẹ́nu láàbọ̀ náà rí. Ilé mi dábìlì mi, Quiero amar a los ciudadanos. Annie, yes, yes, ìgbéjáde àwọn pẹ̀lú ìbùdó ẹ̀ ń gbá máa fi wà ṣùgbọ́n jù sáré. Gíta máa kù ní máa jalè mọ́kàn. Ní máa jalè mọ́kàn ní gbogbo. Ní ìgbà yẹn. yẹn tó fi lè sọ̀rọ̀ ṣé ó ti wá fẹ́ tọpọlọ ẹ̀ ni àbórí ọmọdé ìdúró ni wà wà wà àyínká lọ sọ́ọ̀tì wà wà lọ́la lọ́la ni. àwọn ẹgbẹ́ wọn yóò jọ àyínká lọ sáà òrẹ̀ táyé kó bẹ́ẹ̀ òun ni mo gbà kí àrùn tẹ́ òrẹ́ ká gbọ́ lókè. Olúwa mo òun èsì tọ̀ mi ó di ó di wẹ́ mi ò ní jẹ́s máa ní láti kọ̀wé sójú mi máa ní gbàrọ̀dà ìdúró ó tún gbàrọ̀dà. sorry. it's all my fault. Oh, Joe, your mother, John. How can you get so? I miss you. Miss you. Oh, I you so much. I love you. Bàbá, ẹ máa jẹ́ kí n kúrò ìbàyò. Ṣáàmù bó ṣe lọ náà. Money is good. Support, I show for you. Okay, okay, very much. Ah, I go to my money is good.

dàkọ́ tó dìrẹ́bọ̀ ẹ wèrè ẹ ọmọ wèrè ẹ ní. Kìnìún kìnìún dàpọ̀ yà wá wá ní fọ́ fún a ṣe ni a ṣe ni a ṣe ni pàtó a ṣe ni pàtó a ṣé o bọ gbé mi débẹ̀ sẹ́ẹ̀. àdájọ́ sẹ́ni bọ́dì. lójó ti máa sẹ́wọ̀n sẹ́wọ̀n bẹ́ẹ̀. oṣù mi kàrà bá a. ẹlẹ́nu lọ́jọ́ bá gbé yọ̀yọ́ sílẹ̀ ni ọ̀gá dé sílẹ̀ ilẹ̀ ló ń bọ̀. ṣẹ́mọ̀. Ah, ah, ah. wèrè dòkò lọ. bí a kó lọ sódò kò lọ́wọ́ rẹ̀. ó fọ̀ ọ́ sẹ́wọ̀n. ọ̀gá ìyàwó bá wò. èmi máa tẹ̀lé ilẹ̀ ṣe. Òun ti kutu kẹ. Òun ti ṣí dànù. Bóyá ti ṣe. Mi ò kí yẹ̀ ẹ̀ lọ́wọ́ o. Ìkúlẹ̀ bá ti ń tẹ̀lé o. Tí o rẹ̀ lọ́wọ́ mọ̀. Ọ̀rọ̀ yìí ṣe wọ́n ní gbogbo òwe làwọn ẹlẹ̀. Ìyá ẹ̀dá. Wọ́n á ṣì fi rè wá wá ọ̀pọ̀ bá bọ̀ bó ti ń ṣe nọ́mà lóṣù. Oṣù kí ni? Ó ṣe kí ni? Ah, ọ̀gbẹ́ni kí ló ṣe é fún ọ ah, kí ló ṣe é ṣé òun àìfẹ́ dà ni. kí ló ṣe é. àbákú àbákú ló ṣe é wúrẹ́ ṣé òun àìfẹ́ dà ni. kí ló ṣe é ah. èmi wọ́n ti ẹ̀ máa wọlé ẹ̀ṣá. ó kí ẹ̀ dà bó ṣe wà yìí. wọ́n gbọ́dọ̀ ní sọ fún bẹ́ẹ̀ sí pé mo ṣe mọ̀. mo ti pọ́n ṣe kẹ́lẹ́ fún mi kọ́ńtà àti fi ti ara ẹgbẹ́ mi kò sí o. ṣé a fi alájọ kẹ́rin kẹ́lẹ́gbẹ́ òjò rẹ̀. àwọn adógún ọ̀yàn ìlú gbogbo àwọn ṣe kó dùn mo mọ mo mọ kọ sí o ní tábù o lọ sí ọdún ọgbà ọdún ọdún ọdún ọwọ́ àwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ ìjọba ẹgbẹ́ ẹgbẹ́ ìjọba ẹgbẹ́ ìjọba ẹgbẹ́ ìjọba. No, he's not the one. He's not the one. He's not the one. He's not the one. He's not the one. He's not the one. Orúkọ mi ni Bímbọ́lá Awólànà mo realize pé nínú àwọn ìwádìí wọn ní òkè ń sọ̀rọ̀ pé o lè ṣàlàyé nǹkan tó ohun tó ṣẹlẹ̀ fún mi àwọn nǹkan tó ti pass through in the past tí òfin jẹ́ kó sọ̀rọ̀ are you sure okay good. Your dad? Yeah! Yeah! Yeah! Yeah! Yeah!

ìgbéraga sí àmọ́kàn ìpọ́lọ́run níjà ṣùgbọ́n hmm. sí gbogbo ẹ̀dá òtàn mọ́. o ò lè sọ pé nígbà kábà ni pé òun sọ pé ẹni mọ̀ sí ń rùn. Ah. yes fẹ́ sọ òde ń yí ọrùn òde ń yí ọrùn òde ń sọ pé rárá nǹkan tó fẹ́ ṣe ló fẹ́ ṣe tí inú là ń ṣe náà tí ẹ máa ń sọ náà ìyá tó ṣàbí ẹ lọ́mọ kò lè máa wọ ẹ̀wọ̀n kó kó sí kòtò títí wọn ló máa dà tó bá yà babes mo fẹ́ kó gbọ́ nǹkan tí mo ń ṣe ń sọ nǹkan tó fẹ́ kó ṣe yẹn gan òun fẹ́ kó ṣe má fẹ́ bọbọ yẹn ẹ kó o dẹ ro náà kó o tún ro náà wọn náà máa bímọ wàá dẹ fẹ́ kọ́ ọmọ gbọ́ràn sí ẹ lẹ́nu wọn. kí ni mò ń rò mọ́mísí ni mi ì lè fẹ́yàn kan ok mi ò lè fẹ́ nìyẹn kí ni reason reason wọn ni pé ẹni yẹn ti dàgbà jù so i don't see any reason pé mi ò ṣe lè fẹ́ yes the only reason sọ pé ó ti dàgbà it's not enough reason for me not to marry somebody. so nǹkan tó fẹ́ ṣe ló fẹ́ ṣe. ó padà sẹ́yìn. o fẹ́ kọ̀rọ̀ sí mọ́ sí ẹ lẹ́nu o dẹ̀ máa bímọ tẹ wà ní wàá fẹ́ kọ́ ọmọ ẹ gbọ́n sí ẹ eh? babes o máa fẹ́ bòbó yẹn náà. káyọ̀dé ni màá fẹ́ mo yẹn àwọn tí mo tó ti wá pẹ́pẹ́ mi ò ṣe and kò jẹ́ pé mo ṣèrànù tí wọ́n náà dẹ̀ mú mi ò ṣe ránájọ́ wà ní. so tí mo wá ní pé of all the people tó ti ń disturb mi o pé ẹni yìí gangan gangan gangan ni mo fẹ́ then I have my reason. kò sí wàhálà kò sí wàhálà ẹni tó máa fẹ́ nìyẹn ó yá tún wá wò ní ọ̀nà bọ̀bọ̀ yẹn ló fẹ́ fẹ́ mm-hmm. ó padà fẹ́ ó dé ní ilé ẹ̀ ìyẹn dáadáa ni bọ̀bọ̀ yẹn ẹbí ẹ̀ ò dá àwọn ọ̀rẹ́ ò dá àwọn tó yíká ò ṣe é rí wọ́n bẹ̀rẹ̀ sí ní ẹ lára ó rí happiness in marriage ẹ̀ jọ ṣé ọ̀rọ̀ ìwà ní ti pé a dẹ̀ sọ fún ẹni ọ̀rẹ́ mi tún lè ṣọfẹ́ kan mi ò ní any reason tí mi ò fi wà àbí marriage yes there is no reason for me not to be happy not you kò ń ṣe mọ sí or external body not even God up there tó máa ní pé mi ò ní wà happy no mi ò ní any situation wà happy. nǹkan tó fẹ́ ṣe ló fẹ́ ṣe ṣáà mo ti mo ti make up my mind. bí ìdúfẹ́ kò tó Okay tó wo e. ó mọ pé mo ń sí ẹ̀rí ìyá ẹ̀ ní òun ni máa wọ ẹ̀ràn kí nǹkan tí ò dáa máa. àmín ìjọba. dáríjì èmi ọmọ rẹ bàbá nípa hàn mo ti ṣẹ̀ sí ọ o nípa ọ̀rọ̀ mo ti ṣẹ̀ sí ọ o dáríjì èmi ọmọ rẹ bàbá hallelujah. ta ló lè pe ọlọ́run níjà. kò sí kò sí ìyá mi ṣùgbọ́n arábìnrin mi wọ́n ti pe ọlọ́run níjà. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ níjà. bá ọlọ́run wọ ṣòkòtò kan. èmi kọ. bẹ́ẹ̀ ni òkun kí ọlọ́run á ṣe. nípa ọlọ́run níjà nípa ọ̀rọ̀ ẹni nípa ìwà arábìnrin yìí ti pe ọlọ́run níjà ó sì bá ọlọ́run wọ ṣòkòtò kan ó ní kò sí nǹkan tọ́lọ́run lè ṣe bí kì í bá ṣe pé ọlọ́run jẹ́ ọlọ́run aláàánú kódà nǹkan ò bá ti bàjẹ́ ju ó ṣe wà lọ ọlọ́run òde òde ṣùgbọ́n aláàánú lọ́lọ́run aláàánú lọ́lọ́run mi kì í ronú báwa èèyàn ṣe ń ronú àfi ti arábìnrin ṣùgbọ́n ẹ kò kù náà o kí kí lè gbójúlé irú ìgbàgbọ́ wo ló ń gbé yín tẹ́ fi sọ pé tọlọ́run báwo kí lọlọ́run lè ṣe. màmá àfi tí arábìnrin tí wọ́n bá lè gba àgbáyọrí àgbà tí wọ́n tọrọ tí wọ́n bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọlọ́run ọlọ́run kó yọ́nú sí wọn nípa ọ̀rọ̀ ẹnu wọ́n ti ṣẹ̀ sí ọlọ́run nípa ìwà nípa ohun sísọ ẹnu wọn àìkíyèsára nínú ọ̀rọ̀ sísọ wọ́n ti fi ṣẹ̀ ọlọ́run kílẹ̀ gbójúlé tẹ́ fi pe ọlọ́run níjà tẹ́ fi sọ pé báwo ni tọlọ́run ẹ̀yin ò rántí Fẹ́rò ni nínú bíbélì ni tọ́ ní tí àwọn ọmọ Ísírẹ́lì sọ fún pé Ọlọ́run ní pé kí àwa kó lọ ó ní ta ni Ọlọ́run ẹ̀yin ò rí bó ṣe ṣègbé sínú òkun pupa ẹ̀rí ọba Nebuchadnezzar nígbà tí ó pe Ọlọ́run níjà tó ní ta ni Ọlọ́run ṣe ó di ẹranko ó jẹ koríko ta lẹni tó tó pe Ọlọ́run níjà ṣé ẹ̀yin tó Gòláyátì nígbà tí ó sọ pé ta lọ́lọ́run ìwọ ọmọ kékeré yìí òun ló fẹ́ bá mi òkúta lásán pẹ̀lú gbogbo ìhámọ́ra ẹ̀ òkúta lásán ló gbọ́ ní ojú kí ló ṣe arábìnrin o ní láti gba àdúrà àgbáyé orí àdúrà ni o ṣé o mọ irú àdúrà tí dáfídì gbà nígbà tó gba ìyàwó níyàwó tí ọlọ́run wa ń bínú ṣé o mọ irú àdúrà tó gbà ẹ́ ṣé o mọ bó ṣe gbàdúrà tí omi di ẹ̀jẹ̀ tí ó ń làágùn tí ó ń bu eruku sí orí àdúrà yẹn irú ẹ̀ wàá bu òkè wọn pẹ̀lú ẹ̀wẹ̀ wà á máa dáríyà olúwa dáríjì mi mo ti ṣẹ̀ mo ti ṣì sọ ọwọ́ ẹ̀ máa gbà ó ó yá o àánú ọlọ́run àfi àánú àfi àánú nítorí pé aláàánú lọ́lọ́run mi kì í ronú báwa èèyàn ṣe ń ronú àti ẹ̀ máa gbàdúrà gan ni ẹ máa gbàdúrà gan ni o àtẹ̀bà mi tí mo rí jù yìí. mo gbàdúrà títí sí forgiveness to just forgive. Live láì tiẹ̀ kó máa gbọ́n mi. àjọkẹ́ àjọkẹ́ look straight into my eyes as I look. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílé pátápátá ètò àti ìjórì. I do not want to hear it outside. You understand? See, I understand. I understand. Tó bá bọ̀ tánú léyìí tó lọ sọ̀rọ̀ fún ẹnikẹ́ni abẹ́nìkan béèrè question lọ́wọ́ wàá dá lóhùn ó ní báyìí ló ṣẹlẹ̀. Do you understand it? My lips, if you move again, I will kill you. Do you understand? So from now on, lẹ́yìn èmi àti ẹ̀, look into my eyes. anywhere to bá wà outside this house. He said, Shh, for you from now on, or else I will kill you. alay alay díje díje wọn tó sún ibà díje díje bẹ́ẹ̀ náà ni mo kọjá ibà lẹ́ẹ̀kan yẹn náà mo rí ẹ òun tó sùn pé kí ló dé ìyá rí lé mi. alay díje alay. ní kí ni ó lè sọ̀rọ̀ ni. díje jọ́kọ́ máa wẹ́ yín ó nílé mi. ní kí ni nígbà kí eré ògbódì èèyàn lè ní èmi sọ̀rọ̀. èmi ò gbélé rẹ̀ ń yan wọ́n á rẹ́ eré ògbélé àwọn Naruto Sadoko Jutsu eré bọ́ọ̀lù. Ah. Mo kọ́ tẹ́lẹ̀ sọ̀rọ̀. 일러가 나고 이는 봐봐 알아주죠 Hmm. Um, oh. ókè wá mi ò gbọ́ bẹ́ẹ̀ mo máa lọ bá àwọn àbókí yẹn pé wọ́n bá mi kà tẹ́lẹ̀ mi ṣùgbọ́n tẹ́lẹ̀ mi. dídé onílé ni onílé lè sẹ́yìn rò ilé tó fẹ́ sùn. bẹ́ẹ̀ máa sun ọ̀rọ̀ mọ́jú bá àwọn fifteen ní yàrá kù Ha, pọ̀ ó jẹ́ tí ọ̀rọ̀ jóbìrì sẹ́kọ̀kùnrin ní ẹ̀sìn ni mbà tí ọ bá mbà ń rọbí bọ́tà pọ̀ síwára náà ẹ̀rù sẹ́mi tí ó kọ̀ lẹ́yìn sọ́ọ̀tì ó lè sùn ní káńtà. àjọpẹ́ are you serious. adúlù tó tó ìlò lójúkọ lọ́mọ kékeré ara rẹ. madam post traumatic disorder lọmọ you go through at what age. ìyá kan àjọpẹ́ a jẹ́ pé wọ́n àti ìsìnmọ́lé ẹ̀tàn rárá nìyẹn. sí pé ọkàn sí lóore lásán ni. bẹ́ẹ̀ ni ṣì ń lágbára. see. Like I said, I need you to trust me. Okay, let me help you. Ṣé o lè mú mi lọ sílé dádì ẹ̀? Tó ṣe lè mọ̀nà débẹ̀? Are you very sure? Okay, good. I'm going to pick up this case and I'm going to help you. Madam, hmm? ìrànlọ́wọ́ tí mo kàn fẹ́ kẹ́ ṣe fún mi ni kí mo fẹ́ kẹ́ release ọmọ ìfún mi. Ìyá ọ̀pá. níbo lẹ́mú lọ. mo kò fẹ́ ìrànlọ́wọ́ ni. a gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ìrànlọ́wọ́ ká tó lè fi lè wà. gbogbo ohun tó ti dojúkọ yóò ti kọjá ọgbọ́n orí ẹ̀. àmọ́ ń bẹ́ẹ̀ bá máa mú lọ àmọ́ lè yín àmọ́ náà yín lé déédéé mọ́ mọ́lẹ̀ fún yín bẹ́ẹ̀ kẹ́ mọ́. òṣìṣẹ́ ìjọba lè yín màá bẹ́ẹ̀ fi káàdì ìròyìn sọ ilé ìjọsìn. ẹ mọ̀ pé èèyàn pọ́n làwùjọ tí wọ́n ti bá orúkọ ìjọba jẹ́ àmọ́ bíi tẹ̀ tẹ̀sán bíi gbogbo ibi tẹ́ fi ń ṣiṣẹ́ wọn àwa náà ń ṣèwádìí tara wa bá a káwé àṣàkọgbọ́n orí bá a bá ti mọ gbogbo èèyàn ìyẹn rí lè fi ẹ̀kan ìyẹn ṣe wàhálà ìyẹn ṣe wàhálà. àjẹpẹ́ ọkọ mi. sir. My name is um, Inspector Kemisola from Gaiety Police Station. I need Princess Inodo. Princess do it. Yes sir. Yes. Who came here? ẹ? Tí ẹ police station wa, ẹ máa mọ nǹkan tó ṣẹlẹ̀ No, no, please. Respectively. ìyá mú ah. ah, lọ́rọ̀ kan sá bọ́mọ kí wọ́n ti kúrò ń sọ mi nìyí. mélòó ló gbé nu bùkátà mi. ṣé bí o owó ẹnu ilẹ̀ owó ẹnu ọkọ. sábẹ́ ó ti bẹ̀rẹ̀. àgbo ni ó gbé ní àdéhùn. yàrá stone ẹ ṣá o ó yàrá ó yà àti ọkọ̀ owó àbẹ̀ kí ló ṣẹlẹ̀. àṣùyà àti lọ àti dé o bá ṣe máa ń lọ bá ṣe máa ń dé náà nìyẹn àdè máa máa bá yẹn máa máa bá wa ẹ ṣá o kó sí ẹ síbẹ̀ àṣìlẹ́kọ̀ọ́ jẹ́ńbẹ́ jẹ́ńbẹ́. ó wà ní lóòótọ́ owó tó bojú ọ̀rẹ́ jẹ́ o bóò ni. àyàrá jẹ ẹ máa ṣe bẹ ṣáàmù bó ṣe lọ ẹ ṣí mọ́ tilẹ̀ náà tó bá dọ̀la ara alẹ́ tá a bá ṣàkáǹtì lálẹ́ yìí sí gbogbo ẹ máa kàláṣ ó máa pàláṣ everything máa zẹ̀. bó ti fáwọn kò ṣe ìdákun. tó bá dọ̀la máa ṣe náà fún yẹn iná máa gbàgbé máa pàláṣ ẹ ṣọ́ọ̀bù. ẹ mọ̀ jò pé sá. orí àná. tó ti pẹ́ lásán àti dẹrù gbòòrò. wọ́n tọ́jú ẹ̀ láti jẹ́ ìyàwó náà rẹ̀ ni wọ́n ń gbé mọ́ ìlú àbúrò rẹ̀. ìwé sọ̀hún de yẹn fún ọ̀rọ̀ bàtì ẹgbẹ́ sá. níwọ̀n tó jẹ́ pé gbogbo bó ṣe ń gbé tó ń bá wọn pamọ́ nǹkan. tí ò bá wọn tó dùn alákọjáàmù ọ̀ọ̀ ìwọ kọ́ ní bàbá tọ́jú mọ́ gbogbo ṣíṣíṣíṣáyé tí ó ní. ìwúlẹ̀ yóò púpà ìyàmú fún ṣáyé tí ó ní ìwọ ṣàkàṣàkà tí wọ́n ń ta tẹ́ ah. gbogbo náà wọ́n ti bọ́ mi o ìwọ sí lọ rí sọ bẹ̀rẹ̀ òsì ó sì rẹ lọ jẹrẹ èyí ṣe kọ́ lójú ẹ̀sìn. madam you are under arrest. professor ọmọge ṣé ìṣe fíìmù ládùúgbò yìí ni àbí ewu wà lẹ́nu sí mi sórí ń ta yín ni kí ni ìtumọ̀ eléyìí ṣé ẹ̀ ń wá ìfẹ́ dírà ni. a padà rí i pé ẹ̀yin ni agbódegbà fáwọn boys. ayọ̀ gé mi. yes sir. bí ọlá. yes sir. ẹ gbà mí ìyá kò sàmù mi ìyá mú fún ìyá mú fún mo lọ àkọjú sí ìyá mú fún ọgbọ̀n tó ń wí ni. ìsọjọ ṣáná. yes sir. Eh? March out of this place. Now! Second you, madam, stand up. Yeah, good man, stand up. Yẹ́n fọlọ́ me. big shot. Now listen, ṣé gbogbo nǹkan tí wọ́n our guys ẹ ṣe pátápátá? Everything is recorded. So bá lọ́ọ̀bà array, kò shot ẹni ẹyẹ up and move. This way. Ìyàwó fún. Ah, àti ẹni ẹgbẹ́ I'm going to ẹgbẹ́ mo jẹ́ ọ̀rọ̀. Ìyàwó fún. Ó ti wá wèrè ọkàn mi. Ọmọ yóò jẹ́ ọkàn mi. My má hmm. ṣe ṣe mo you. if things say be fine but remember come out as you keep it going, call remember say ojú ọlọ́run. ṣe bá a wí fún ọ ọkọ tí ikú wọn lò ní gbọ́ àbámọ̀ àbámọ̀ àbámọ̀ àbámọ̀ ló ń gbẹ̀yìn.